Vocabulary Supplement, Yoruba Unit 4. Asha, Asha, ìṣirò, ìṣirò, Yorùbá, Yorùbá, àwọ̀tẹ́lẹ̀, àwọ̀tẹ́lẹ̀, Iléwe. iléèwé agbádá agbádá iṣẹ́ iṣẹ́ àpótí. àpótí ni àpótí ni àpótí kíni. àpótí kíni àpótí aṣọ ni àpótí aṣọ ni àpótí ìwé ni àpótí ìwé ni ìwé ìwé ìwé ni ìwé ni. Iwe kini? Iwe kịnị? iwe ìṣirò ni. Ìwé ìṣirò ni. iwe Yorùbá ni. iwe Yorùbá ni. ewu ewu ewu ni. ẹ̀wù ni ẹ̀wù kíni ẹ̀wù kíni ẹ̀wù àwọ̀tẹ́lẹ̀ ni ẹ̀wù àwọ̀tẹ́lẹ̀ ni ẹ̀wù agbádá ni ẹ̀wù agbádá ni. ẹ̀wù iṣẹ́ ni ẹ̀wù iṣẹ́ ni bàtà bàtà bàtà ni bàtà ni bàtà kíni bàtà kíni bàtà aṣẹ́ bàtà aṣẹ́ End of vocabulary supplement for Unit four.